wọ́n ní ǹjẹ́ a rí ẹ̀rí kankan àbí ẹgbà wá kankan wa sáàtọ̀ tó bọ́yá nínú àwọn sọ̀hábà táà ní wọ́n rí ọlọ́run bọ́yá lójú ọrùn àbí ní gbangba àbí àbí ẹni gbẹ̀ àwọn àtọ́lọ́run jọ sọ̀rọ̀ ṣe a rí kò sí níbi dídí tẹ́mi mọ̀ riri ọlọ́run ọba nílé ayé ní yakọ́sọ̀ táǹtì ìtòjú ọ̀run kẹ́nìkan sọ fóun fóun rọ́lọ́run ọba nílé ayé tí kì í sojú oorun tó bá rọ pé mùsùlùmí bá lọ yàtọ̀ ẹ́ kò lè rí nǹkan kan tí fi sọ̀pọ̀tì ẹnu islam pé ẹnì kan ó kílèmù bóun rọlọ́ kí sójú oorun o bá ọlọ́run yọ sóhun wọ́n wá ní ẹ̀ kó describe ní ọ̀rá kò sí describe òpùrọ̀ ni torí dáa gbọ́kùrọ̀ òun ni wípé ẹnì kan gbọ́dọ̀ bìlífù tó jẹ́ mùsùlùmí wípé eni bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run tó jẹ́ èèyàn tó táwọn ànábì ọlọ́run ẹnìkankan mùsùlùmí ọ̀gbọ́n gbọ́dọ̀ níbi ìlú pé bóyá ah, ẹnìkan bẹ tí ha eni ọlọ́run àbó tó anabi ọlọ́run nípo tó jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ bìlíbẹ̀ bẹ́ẹ̀ bá bìlíbẹ̀ kèbèrè ni kò sí wòlíì kankan tó gbọ́dọ̀ tó lẹ́bù ẹni tó kéré jù nínú àwọn ọlọ́run kò sí náà kùránì wájú kó yé wa pé anabi musa ń bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ ó ní rọ́bì ari ní angoro ilé ọlọ́run dé orí ọ ọlọ́run ní láǹtàrọ́ ó lè rí mi ó lè rí mi ìgbà tára bí musa yìí sí sí ọlọ́run ní wàlá kí ń ń bùrù ilẹ̀ òkè yẹn mọ̀ wo tí ó ṣẹlẹ̀ sókè fàyínì sàkọ́rọ̀ àmàkánùú pàtó pàtàrà máa wo tí ó ṣẹlẹ̀ sókè sókè yẹn bá rí ilé ìbò ṣe wà láyè tó wà yẹn ó lè rí mi ọlọ́ni fàlámà àtàjálà rọ́bùrù lè jábàdì yàhálà òṣàkà ìgbà tọ́lọ́run ọba yọ sókè òkè fọ́ tó di ilẹ̀ ilẹ̀ pátápátá ẹnu wípé musa kàn rí sókè fọ́ òun kọ́ ọlọ́run yọ sí òun wakọrọ Musa sọ ẹ̀kọ́ Musa bá dákú anábí ni Musa o anábí ọlọ́run náà ulul azmi nígbà tí Musa jí ó ní èmi tútù ilẹ̀ ọlọ́run mo túbá Musa lẹ́yìn ya Musa inni sọ̀fẹ́tùkà alànàásì bí rùsálà sí wàbíkà náà mo sọ ọ́ lẹ́tà nínú àwọn èèyàn mi tí mo dá mo fi ọ́ ní mẹ́sẹ́ńjà jẹ́ òun sì ń bá mi sọ̀rọ̀ púpọ̀ ń bá mi sọ̀rọ̀ bó ní wàkúrí a átẹ́ ìtúkà tí mo fọ́n gbà wàkún mínà ṣáàkiri dúpẹ́ fọ́lọ̀ ibi tánà bí ọlọ́run náà olùlàájú mi lè dénú hmm? kọ́dà átà nàbì sallallahu alaihi wasallam báyìí sọ sáà lọ sí ìsirọ́ mìíràn sánàbí rọlọ́n àbí kò rọlọ́n ìyapa ń bẹ láàrin pé sánàbí rọlọ́n àbí kò rọlọ́n àmọ́ àwọn tó sọ pé rọlọ́n náà àwọn tàbí ànábì tí wọ́n ń wí òní pé tàbí tọ́rọ̀ sí pé ó rọlọ́n ọba pẹ̀lú ọkàn ẹ̀ kìí ṣe pẹ̀lú ojú pé wọ́n bí i pé alọ́ àìsàn ọ̀bà àdìsàbùdàlù ìparí tó rọlọ́n ànábì ní nóòrùn àná àrà ìmọ́lẹ̀ bó ti ṣe rí dàbí àdìsá fún sọ́lájà ìsọ pẹ́tọ̀ ọlọ́run ọba ibi tọ́lọ́run ọba lágbára dé sábà fi ní sí gàgá báyìí ibi tí rírí ọlọ́run gàgá dé gbogbo kìíní yóò dò náà yìí ṣe gẹ́gẹ́ kan kékeré ẹ̀ gẹ́gẹ́ kan kékeré àmọ́ ara àpọ́nlé tọ́lọ́run bó wá sí fáwọn tó bá gbà gbọ́ tọ́lọ́run tó bá sí àwọn táwọn àlùjànnà ọlọ́run kó wà síra rẹ̀ hàn wá kọ́lọ̀ kó kàwá sínú àti orí tàbí tẹ̀ bá ń fẹ́ èèyàn bíi kó rí ni ó sì rẹ̀ so ló sọ pé nínú àdúrà nábì àdúrà nábì àdìsí àmọ́gbọ́n yàtọ̀ àbí sẹ́dùn alcohol tí ìbá gbé ara àdúrà ni wà á sàlùkà lásìdáta ìlà wẹ́jú kàlùkẹ́rì ọlọ́run mọ́ ọ adùn pé kéèyàn wojú rẹ dákun tún ni. ara ìjà tí ó jẹ àwọn èèyàn tí wọn bọ́ lọ́wọ́ bá gbọ́ pé ọlọ́run ní kàlá lábà jẹ

ẹ́ òpùrọ́ a sì ní nǹkan ọlọ́run pà ní rọrùn pé kò sì buwá kú tó ṣe rọ náà lóòótọ́ ojú iná láti di torí fún wa lágbára ní fún wa lójú ní ìjọ sí àwàgán láti dúró bẹ́ẹ̀ ni kó sínú àwọn tí ó rí láti jẹ́ náà sọ wá tó ní pé tẹ bá gbọ́ tẹ́lẹ̀ tó sọ pé ah, ẹ̀ òun àbí torí kó má wọlé ọkọ̀ ń ṣètò kó ń fẹ́ràn rẹ̀ ní arílù má sara rẹ̀ o sórí anybody tọ́lọ́run bá bá fẹ́ràn kò ní kí wọ́n náà o anybody tọ́lọ́run bá fi dé kó wọ́n náà lásán ó fi àjẹ́ ni ọ̀rọ̀ ọlọ́run bá wòlé ọlọ́run kan sọ pé ní ìṣẹ́wẹ́ pé wọ́n bá jù òṣèlú náà inú sì irọ́ ni o ẹ má bì ní ìgbà irọ́ ní pa o àtẹni ń sọ àtẹni tán rí báyìí mọ̀mọ̀ fún wọn bọ́lọ̀ ń bá fi lè dìsáìdà àti ìjìyàn sínú náà ìrọ́ ọ̀sọ̀ rẹ̀ rẹ̀ bọ́lọ̀ bá sọ pé ah, ẹjú lábáyá sínú náà ọlọ́run fi sọ láá èyí sọ rẹ̀ rẹ̀ ni ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ara máa ṣe Rabbana innaka náà tudkhilin nar faqad akhzaytahu ọlọ́run ẹni bọ́ tó bá ti jẹ́ ìlú ọlọ́run wòlé ọlọ́run kìí wọná bọ́lọ̀ bá fi lè jáde òfin ọ̀nà olójú jẹ́ ọ̀ni ibi tó túnmọ̀ bóyí ṣe wòlé ọlọ́run tó bá fi lè wọná fún àbẹ̀rẹ̀ wọ́n àdọ́rùn mọ́ wọná o ó ní bọ́lọ̀ ní yàmà ìyàwó nàbíyà na ámánú máa rú ní jáàkì yàmà ọlọ́run ní dójú tà nẹ́bí kò sí dójú àwọn sẹ́gbọ́n náà anabi ibrahim inú àdúrà rẹ̀ tọ́lọ wọn kà fún wa ó ní wàlá tó kù sí ní yàwó màlúù àpò níjọ tó bá àwọn èdè wọn lọ́dà má dojú tì mí jọ anabi ibrahim lọ má dojú tì mí ọlọ́run tilẹ̀ tó bá dé kó wọ náà òun dojú tì mí wọ́n wá ní wòlíì o tó wá gbogbo tọ́lọ̀ torípé kí ni lilladhina ahsanu al-husna wa ziyada àwọn tó ń ṣe dáadáa dáadáa ó jẹ́sí òní jáde jẹ́nà wa ziyada wá níbi ìwà ọlọ́ èyí rọ́lọ̀ nùnà kàmú sọ bẹ́ẹ̀ bá tó wá bẹ́ẹ̀ sakọ pé a ah, èèyàn tí sinú ọdẹ ìkan lèèyàn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rù náà ní sọ sóòsì lọ́ọ̀gbà náà jì sóòsì lọ́ọ̀gbà àwọn ẹni ọlọ́run

pẹ́ni ọlọ́run lẹni tọ́lọ̀ ń bá gbà pé ẹni òun ni ẹ́ bọ́ọ̀lọ́ lọ́nà tó wá sọ wà ìbáàdùn rahman alladhina yamshuna ala al-ardi hauna nígbà tó bá ń kọ àwọn ẹni ọlọ́run ìbáàdùn rahman àbí àwọn ẹni ọlọ́run nínú àgbọ́ àwọn ni walladhina yaquluna rabbana sirif anna adhaba jahannam inna adhabaha kana gharama ara àgbọ́ àwọn ẹni ọlọ́run bí òun bá ti ṣe òsún àwọn ìbálò àmà àwọn tó sọ ọlọ́run dákò ìyá ajá lọ́fọ́jà jẹ́ bèèjì ọgbà ìyá rẹ̀ ẹmọ́jú òkú fihàn ní èé parí ọlọ́run dára àdúrà àwọn ìbálò àmà nù kò sẹ́ni pé òun ti ọlọ́run tó jẹ́ wòlé ọlọ́run tó gbọdọ̀ ṣe bá ti ṣe ṣètọ́ Eh, lẹ́yìn ìgbà tó ń sáwọn ìbádọ́rọ̀ àmà nǹkan tí ń kà wọ́n rí wọn wàlàdínà ìdá àǹfààkú lámísùrù wàlàdínà kànáfẹ́nà dálíkà kọ́ wa ma wàlàdínà láyẹ̀dúnà wa máa kọ́ bàrú ìlà àwọn wọ̀nyẹn lásán lẹ́sàn àlìjẹ́nà tó ga àlùgbọ́fà mi nílé tó ga tó bá yẹn tó ga làwọn náà wọ́n wá pàdé ń bẹ̀ wọ́n wá kí wọn wọ́n mọ̀ tó sàlámù sàlámù sọ̀bẹ́yàn bá jẹ́ ní ọlọ́run ìtọ́lọ́run tó wí nù ó ní kó wà tó bí iná ó sọ àjẹ́ náà kìí ṣe lẹ́bù o kí wọ́n láì tẹ́ wọn bá ṣe ọba débi kan nínú ìkọ̀wá ní tọrọ náà kó bá dé lẹ́bù òun lọ nù ọgbọ́n òun lọ nù ó ń kúrò nínú kìí nù kìí ṣe lẹ́bù kankan wíjọ́ ìsìnkú pé kí èsì lẹ́gùn nípa nàbí sàlá fara ẹgbẹ́ ọ̀rọ̀ pé kúl ìní àkọ́kù in àfẹ́sù rọ́bì àdáàbáyọ́ mẹ́ta ẹ̀rú pà bí mo bá ṣe lọ́n ìyá ajọ́ ìyàmọ̀ ànábì ni ẹ má jà parọ́ fáwọn èèyàn o ẹ má jà parọ́ fáwọn èèyàn ànábì Ibrahim ànábì sallallahu alaihi wasallam àtàwọn ànábì Ọlọ́run gbogbo wọn ẹ́ kọ́dà bó bá ìsọ pé ah, bàbá bí ọkọ̀ sí lọ́ọ̀ṣẹ̀ tó fi dé lẹ́kùn tó dùn èyí mọ̀ sàzíkìrí ni àwọn aláǹkì ìrànwọ́ sàmọ́ sọ àzíkìrí àbí tọ̀ sọ́lọ́ sọ́rọ̀ àwọn alásìkìrí nínú kùrá olóòrùn wọn ni ááyà tẹ́ mọ́ sọ pé ááyà yìí ááyà yìí wá ní o àwọn kan tí àìjá sí olóòrùn bá wí hmm? ó wá lọ fún nǹkan mi kí ló wí ó ní ọlọ́run ní alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa 'ala junubihim àwọn kan máa ń lò lẹ́rìí pé onípe ọlọ́run ní kájọ sàzíkìrí papọ̀ a ní tó bá yí sájọ sí papọ̀ bá nìtumọ̀ rẹ̀ wá tú délẹ̀ o alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan tábà fẹ́ tú gbogbo ló fẹ́ tú ká ní àwọn tá ń sàkíkiri papọ̀ wọ́n ṣe ní dúró àbí wa qu'udan wọ́n sàkíkiri papọ̀ níjòkó wà láàjù ló ń pè yín kí ni ìtumọ̀ wọ́n sàkíkiri papọ̀ lẹ́gbẹ̀ẹ́ àti rí àbẹ̀bí irú àti rí sọ pé wọ́n ní sábà wọn sùn náà wọ́n yọ́ta ìgbàgbà tẹ́ ti rí àtíkìrí àti papọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tò níjọ́ tó bá fi lè túkì yá mọ́ bó tó túkù dáyé wà láti múbì yìí náà ó ti wà láti múbì ní òfin hàn pé kéde tùmọ̀ rẹ̀ nítorí ọba ń wí o ní pé àwọn tí wọ́n rántí ọlọ́run kò sí pé wọ́n lè wà papọ̀ àmọ́ every time wọ́n rántí ọlọ́run náà fẹ́ sọ

bó ṣe pọ̀ tó yìí bó ṣe rí yìí tẹ́máàrù ìsìn náà wọ́n bá ọlọ́run bá tó bí o wọ́n ní rọ́bà náà máa fàlásà ágábà pèlá ó dáwọn kìí lásán o ó dá púpọ̀ post káfí sí ọ káfí padà lẹ́ o kí ni ó tẹ̀lé olùhánàkà pàpèlá ágábà nà ọlọ́run tó wà ní ìyá náà àwọn aláṣìkiri wọ́n wá sàṣìkiri òfin yọba kìnnà ágábà náà lò kò sí ní jẹ́ o àmọ́ ọ̀rọ̀ rírọ́lọ̀ lásọ ṣùgbọ́n láàrin àwọn ìjọba ọ̀rọ̀ wa ń bẹ pé tá a lè rọ́lọ̀ lójú oorun ìyẹn láti bẹ̀yẹn ọ̀rọ̀ ṣe afọ ìyẹn wọnú kéwù ìyẹn wọnú kéwù pé àwọn ń bẹ tá a lè rọ́lọ̀ lójú oorun ìtumọ̀ ẹ̀ ní pé kìí ṣe kókó ṣe tó ṣùgbọ́n táwà ìmọ́lẹ̀ kẹlẹ̀ hàn sí wa nǹkan kẹlẹ̀ hàn sí agbọ́tọ̀ èmi lọ́lọ́run àbí ìrìn ẹ̀kẹ́tọ̀ ìyẹn aláwọ̀ èèyàn tó sọ wípé alè lọ́lọ́run lójú wọn kì í ti gbọ́rọ̀ ọlọ́bọ́lọ́ sí wa ẹ̀ ṣùgbọ́n ní ọ̀nà kan ó lè wù ó tó rí anytime tó bá ti lálà abẹ́nìkan bá ti yọ sí ọ àbí tó ń gbóhùn kan bí bá ti ń kọ́ láṣẹ nǹkan tí ò sínú Kùránì tí ò ṣe ìtọ́nù náà fẹ̀ kan lè gbéra rẹ̀ wá

ní ọba ìsọ̀rọ̀ pé máa ṣe tó bá wù ọ lọ mo ti tú ọlẹ̀ má dà lóhùn o àbí wọ́n wọ́n ti lè fọ́n láìsẹ́ẹ̀tì wọ́n jọ fọ́n láìsẹ́ẹ̀tì rọ o lójú oorun o ṣùgbọ́n àárí lọ́dọ̀ àwọn wa tí wọ́n sọ pé àwọn èèyàn lójú oorun kì í ti báyìí o nǹkan kan àti ẹ̀sọ́ mọ́lẹ̀ ni wọ́n tó kù ọba sọ fún ọ mọ́ gbà ẹni tí ò dúró déédéé bá sọ fún ọ mọ́ torí pé kì í ṣe tó lè explain tó sì lè tẹ̀lé rẹ̀ kalẹ̀ inú èyí tán máa ń fi máa ń fi ń kì sí mọ́mọ́ amọ́dúnrún àmbẹ́lì òun ni pé wọ́n ní mọ́mọ́ amọ́ sọ fún òun rọ́lọ́run ọlọ́run wá sọ fún pé òun wá bí ọlọ́run pé yá rọ́bù ọlọ́run bí máa yàtà kọ́rọ̀bù ilé ìkàlùmọ́tà kọ́rọ̀bù àwọn tó bá fẹ́ súnmọ́ kí ni wọ́n lè fi súnmọ́ tọ́lọ́wọ́n bá sọ pé bí kàlá ní pẹ̀lú ọ̀rọ̀ ọ̀nà pẹ̀lú kùránì kọ́kí kùránì kọ́tẹ̀lé kùránì kọ́lójú kùránì ẹ̀sìn lè ní ìgbàyì kọ́dà bí yóò bá lójú oorun náà kọ́ ẹ̀rí rẹ̀ lẹ̀ ẹ̀rí rẹ̀ fẹ́ fi hàn lórí ọlọ́run lórí àgbẹ̀ ọ̀rọ̀ tó ìkìláàfù wà lórí ẹ̀ báwọn lára kì í ṣe ìka sí ẹni ju ẹ̀ èyí tó tún súnmọ́ lókè yẹn rà nàbì lójú ọ ẹ́ àmọ́ ò ẹ̀fún nóòtù yóò náà irọ́ náà tó lè wọ̀n náà èèyàn lè wá bá ọ lójú oorun ó lànà bí tí èyí dẹ́sà lẹ́yìn èyí tá lẹ́yìn kí èèyàn wá bóun ṣe rí gangan ó wá wọ̀ kò lè wọ àmẹ́bí wọ̀ ṣùgbọ́n ẹgbọ́ báyìí ẹ èèyàn lè gbé àwọ̀ rẹ̀ wá lójú oòrùn títí bá ẹ̀yin mo rí lánàá ìyẹn náà ń bẹ lára nǹkan táwọn èèyàn tí ìṣètò ọ̀nà fi mísìlì àwọn èèyàn tó bá fẹ́ kọ́ sí ọ̀tá láàrin àwọn èèyàn ṣètò ọ̀nà lè gbá wọ ẹni tó jọ rẹ̀ rẹ̀ kó lóun ní nǹkan ń bùlù lójú oòrùn lẹ́mọ̀ gbọ́dọ̀ ń gbá padà gan mo rí gan ìyá òun ní ṣe òun ìgbà kan kò pọ̀ lọ ní ni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ojú oorun tọ́jú ti wa èmi ò ní rí àbíbáwò ìwọ lójú oorun bẹ̀ ìwọ yìí náà èèyàn sọ pé nìsín ìyàwó òní sùn ìyàwó rẹ̀ tẹ́ẹ̀jọ ń sùn tẹ́ẹ̀jọ ń jẹun tẹ́ẹ̀jọ ń ṣe gbogbo ẹ̀ ojú oorun ní ìtura wa kí lóye tó fẹ̀ kan sí ọlójú agbábí ṣe tán kàfẹ́ lára àti ìgbésí ayé àwọn èèyàn so kẹ́rìbọ̀ tó bá máa nàbì sàlà sọ́là tó máa fíjọ rẹ̀ fi fíjọ ànágbè ṣe rí gangan kí ṣe ìtọ́nù wá gbé fíjọ yẹn wá kò lè ṣe ànábì wọlé àmọ́sálù ṣe ìtọ́nù àmọ́ òṣè ìtọ́nù lè kílẹ̀ òkú òun là nẹ́bì

فقد رآني وقال فك يراني في اليقظة وقال فك أنما رآني في اليقظة ẹ̀tọ́ bá rí lójú oorun gẹ́gẹ́ bí tó ní ní gbangba náà because èyí yàtọ̀ ìtàwọn ẹ̀mọ́ fi yàtọ̀ ní pé kéèyàn rí báyìí kẹ́rì kan wá gbáwọ̀ rẹ̀ wá pé èèyàn ò lè ṣe wọ́n lè gbáwọ̀ tèmi wá lójú oorun tó bá ti dá mi mà tó pé mo ṣe rí náà ní tó bá ti rí náà lórí wọ̀lẹ́ ìtàwọn sọ́lù ṣe ìtọ́nù àmọ́ kì í ṣe pé ṣe ìtọ́nù lè wá kó kílẹ̀mù kóhun làmẹ́jì ń jọ́ pé o bá fi wà lójú oorun tó rí black man kan tó wá láti bọ̀ lọ ànábì kọ ànábì ò black ṣùgbọ́n kì í ṣe mo fi bu black sọ̀rọ̀ ká nàbí ló sáfẹ́ rí kó o bá sì ti rẹ́rìn kan lójú oorun tó rí pé olójú kan ni ànábì kọ kó o bá rèèyàn lójú oorun tó rí pé irun rẹ̀ irun áfíríkà báyìí lónìí ọgbọ́n ànábì kọ lórí ànábì ní pictures kódà àtàyé àwọn sàájà ànábì náà wọ́n sì máa ń fi èrè yazid alfarisi nínú àwọn tàbíyìn ó sọ fún ibn abbas ó lóun rán nàbí lójú oorun ibn abbas ni describe ẹ̀ nítorí describe nítorí tàbí yazid alfarisi ó jẹ́ tàbí ìkan bá nàbí láyé ibn abbas bá nàbí láyé gbogbo ẹ̀ describe káwò nígbà tó wá ti sẹ́wọ́n á ah, orí yóò sọ orí tó bá tó bá bá láyé gan òun lè jìkà bẹ̀ dubai dànù ṣẹgbà wọn sọ òkúrọ́ làwọn tàbí tó ti wá bẹ́ẹ̀ bá ní describe tó yóò ní ah, kò dé describe

sẹ́mọ̀ pé yóò fún yíyà pé òun náà wà láti ní alùbàṣọ́rọ̀ ara àwọn àlá tí ń fún yàn ní ròdùn àmọ́ kí yẹn má pààrọ̀ o má pààrọ̀ o sì má pààrọ̀ kó rá nàbì kó sọ pé lè dúdú kí àwọn èèyàn ní kó má gbà káàkiri pé mo rá nàbì lánàá ó lè bèrè kó fún zàkà rẹ̀ ẹ̀ jẹ́ kí ẹni tó yọ zàkà lánàbì kó dákọ̀ rẹ̀ fún ìwọ kọ́ ló gbé zàkà lọ lè bá òun tó fẹ́ yọ zàkà òun náà ní kó rá nàbì kárẹ̀ fún lágbájá ẹ̀káwò yóò tó sì lẹ́wà tó kéèyàn sí èmọ̀ pé àtàbí kan ọwá rọ́lọ́run oríkiri ààrùn kò sí torí ẹ̀ ní pé ara burú pẹ̀lú kò sí ọ̀nà tó ṣe fi gbà ní Islam ara burú pẹ̀lú kò sí ọ̀nà tó ṣe fi gbà ní Islam ó ní kéèyàn sọ wípé èèyàn rí ànábì lẹ́yìn ìgbà tábí tuntun dábàá yìí pé ní ìyàtọ̀ bàtà kí sojú oòrùn òun rí báyìí tó lọ sí òun náà báyìí yóò lè o yóò lè o kìí ṣe kìí ṣe kílèmù kékeré bọ̀dẹ̀ sẹ́nì kẹta tó kílèmù ńlá àwọn tàbí alẹ́bí ńlá àwọn tàbí ńlá tó tẹ̀lé wọn ẹ̀yìn lẹ́yìn làwọn and aburú náà sì fi dálẹ̀ lẹ́sìn kejì kejì kọ́lọ̀ kó sọ wà ní. kwẹ́sàn lẹ́kejì tàhájúdù náà fi pé èèyàn kí pẹ̀lú ìmọ̀ iṣu sábà máa ń wà táwọn ìjọ pé àtàbá ah, tí tààrà pẹ̀lú ìmáàmù pé ah, àwọn afẹ́ kí pé afẹ́fẹ́ kí lóru àbí gẹ́ni àyàká àbá ti kí wítìrì parí káṣílẹ̀ káṣílẹ̀ káṣí ẹ dàpọ̀ ẹ yí ká gbọ́rọ̀ yìí dáadáa. sẹ́rí tàràwì táǹtì nọ̀rọ̀ mọ́mọ́ tàhájú ìyámọ̀lé ẹ̀ wítìrì àwọn kọ ni tó ṣe pé ó kọ púpọ̀ nítorí ìkẹyọ̀ kan náà ní rí báàsì àsìkò táà kan ṣe ló kàn yàtọ̀ ẹwájá gbìra wa yi ṣe ọ̀ràn anya, túnà tó wàkádà ní tàbí ìpínlẹ̀ tí ọ̀ràn tẹ́lú gbogbo àwọn ìdájọ́ tá a máa ń kó owó ti pọ̀ jù ẹ àgbọ̀dọ̀ sí báyìí kápá sí báyìí kápá àpò ilé tó sọ fún wa àwọn àpá tipẹ́tipẹ́ títí ìfúnà tó wa wọ́n àfọ́ àlùwẹ̀ ni pé kìyàmù lẹ́yìn òfẹ́ kan ní nọ́mbà kan pàtó tó ipá àlélé olú rẹ̀ ìyẹn gẹ́gẹ́ lèyí kó ti wà ó gbọ́dọ̀ tó wà lójúra ìgbà kìyàmù lẹ́yìn nọ́mbà tó gbọ́dọ̀ kí mọ́ ni kódà nínú àwọn àbá tó ṣe pé tó ṣe nápò ìjùmá pé àpapọ̀ àwọn àpá àgbẹ̀ lórí wípé ìyáàmù lẹ́lò kò ní ààlà kan pàtó ní nọ́mbà ara wọn nígbà tó bá lè sọ̀tà pé àwọn àpá àkẹnujọ pẹ́pẹ́ ìjùmọ̀ ní gbẹ́sẹ̀ ní nọ́mbà rẹ̀ ibi kò sí nọ́mbà kan pàtó ó fi ìyáàmù lẹ́sẹ̀ wípé káàkiri alábàjá ò lè lékún lórí ẹ̀ ọ̀kan bàbá ìkútẹ̀ alẹ́ ẹ̀rọ kí ó ti rẹ́ ẹ tó bá rò wípé irun òru o ó ní nọ́mbà kan pàtó tó pé a lè lékún lórí ẹ̀ pàpọ̀dé àtọ̀ àkọ́tọ̀ àgbàyìnà ó ti ní séèkì tó fojú ọ ìyẹn táwọn àbáàtọ̀ mi tọ̀ fẹ́sọ̀ wọ kí wọ́n fà sí kí ló fà tá a fi ń fa odò iṣu yìí ó ní wípé àdìsá Aisha ọ̀dọ́là ó wá àdìsá abúlẹ́bùnú Umar òun náà wá ẹ máa wọ́n tàdìsá Aisha wí o. àdìsá Aisha sọ wípé wọ́n bí ànẹ́bì sọ̀sọ́là pé báwo ni irun òru anabi. Aisha ni ànẹ́bì kìí lékún ní Ramadan àti outside Ramadan lórí ìlẹ́gùn raka pé bó bá ti máa kí n pé yóò kọ́ kí mẹ́rin kan yóò bá agún gan-an yóò sì dá pàlàtàsán àtúlẹ̀ hínà ọ̀sìn yóò kí mẹ́rin tọ̀ àdí yìí ni bẹ́tìs àwọn tí wọ́n sọ pé àkùgbọ́dọ̀ lékún ṣe ṣùgbọ́n ẹni ó tàbí sí yìí wọ́n narí ìntànà bí i máa ń ṣe ni sọ́lọ́lá sọ tí nǹkan bá wà tó bá ní broad spectrum ànábì máa ń àwọn èyí tó wà kó òun yóò tí o sọ pé tó bá ti dún ní màkà ìyókù kọ̀wọ̀n kò tọ́ láti tó bá ti pé wàdíjì ìbájẹ́ pọ́rọ̀ ló bá jẹ́ ni ẹ má lékún lórí Aisha wù èyí tánàbí ara rẹ̀ nù bó lásán pé tánàbí chúùsì fún ara rẹ̀ pé tùlẹ̀ méjì méjì méjì méjì méjì méjì méjì méjì méjì ìtumọ̀ bá ẹ́ pé ìwọ̀n òru méjì méjì ni fàyídà àkọ̀ṣí tọ̀tọ̀ tó bá tí wọ́n bẹ̀rẹ̀ àlùfájà rí ó tó ti rẹ̀ lọ fà á wá àdídà wá fẹ́ yọ kan sí wútúrẹ̀ eléyìí tánẹ́bì sọ ọ̀rọ̀ ànẹ́bì ni sọ̀láàtù lè jẹ́ lè ṣe ọ̀rọ̀ yìí ni yóò jẹ́ jẹ́nẹ́ra nínú jẹ́nẹ́ra ẹ̀wọ́n náà ti wá tú sí ìlẹ́kùn tó náà lọ pẹ̀lú méjì méjì méjì mẹ́wàá lọ́fẹ́ ọ̀kan sí wítìrù kó tákórá wọn dẹ̀kọ́ dẹ́kọ́ pa sí ọ̀rọ̀ adẹ́bí yìí ti ẹ̀kan límìtì túmọ̀ sọ látọ̀ lẹ́yìn mọ́túnámọ́tù nígbà tí ìsìnkọ́ ọ̀rọ̀ rùn sẹ́fẹ́ ọ̀rọ̀ mọ́kànlá ah, ah, náà méjì méjì lòun ló jẹ́ táwọn afẹ́rí ọ̀kan kìí sọ̀rọ̀ ìṣe ni ìṣe ni ibi káyì ti mà pé bó ti ẹ̀ka ti gbọ́ ọyé nìyí bẹ́ẹ̀ bá rántí ń gbà tá à ń sọ̀rọ̀ nípa jánábà ànábì sọ́lá sọ́lá ń gbà tánìkà fi ṣe ti jánábà alàdìsì mẹ̀múnà alàdìsì Àìṣà àbí àbí ìyẹn kọ̀ aṣọ sànábì náà tó bá rí bẹ́ẹ̀ tó já sí ànábì kí ló dé tá a tún sọ pé pẹ̀lú ẹ̀kọ́nú pẹ̀pẹ̀ ẹ̀kọ́nú ìjùmọ̀ àwọn àfa èyí tẹ̀lé dání sí gbogbo ara tó bá sà ti ká gbogbo ara pẹ̀lú àníyàn pé jánábà lè bá mi ṣe ó tọ́ ṣé ìyún bẹ́lá ìjọba bá mi nì kí ló dé tá a sọ wípé gbà tá ti sọ bádẹ́bí ṣe ṣe ìkọ́ ó fẹ́ fẹ́ exclude any other one after nabi lọ́rọ̀ àdìsí sọ ìkéjì táàkùn sọ òní wípé anẹ́bìsá lálọ́sẹ́lẹ́m anẹ́bìsọ fún wa pé ahabu siyami ilallah siyami Daud àwẹ̀ tọ́lọ̀ ọba fẹ́ràn jùlọ wà níbi Daud kànà yasumu yawma yóò bá wẹjọ wà yóò fẹ́rù yawma kò ní bá wẹjọ kan wà láà yàfẹ́rù ìdà làkọ̀ bó bá pàdé àwọn ọ̀tá lójú òkùnkùn ní sá tó ń bí sí gbàwẹ̀ tó àmọ́ sọ pé àwẹ̀ yìí àwẹ̀ lẹ́bí dàwó òun là sọ pé nínú àwẹ̀ tí fáwọn ọ̀rọ̀ yẹn àwẹ̀ bá jù sínú tó nísìn báyìí ẹ̀yìn fún ní sáǹsì mi tó kú bá kú tá a bá fẹ́ kírun sí la èyí tó kọ́ mọ́ jù tẹ́lì rẹ̀ pọ̀ jù òní ká ti kábàrà mẹ́rin àbí kábàrà méje mẹ́ kábàrà mẹ́sàn mẹ́ ẹ́ ṣẹ̀bọ́ for now táwa kọ pé ní ìsìláwùjọ wa kọ àti wá líbìtẹ̀ sí mẹ́rin ṣètùmọ̀ rẹ̀ ó ní pé ìyókù òótọ́ anáìsàlásọ́là kan ní kíkì yàmù lẹ́yìn tó ní bí ó kì í mọ́kànlá ẹgbọ́ tá ìṣàwé fàlákásẹ́lì àǹtúlì nínà ó fẹ́ iná má bèèrè ipa bí ó ṣe gùn tó àjọ ṣe dáa tó ìtumọ̀ ẹ̀ ní pé mọ́kànlá àtànẹ́bí ó lè ṣe ṣe fọ́fà ní sísù jẹ̀ náà òwe ogun báwo ní kúrò aláwọ̀ yìí náà ṣé táwọn oníkúrò aláwọ̀ yìí náà àtàwọn múdàmọ̀ta ni náà tó tó lè lẹ́bìí pé látàfikọ àwọn sálàkù wa náà ní nọ́mbà ti pọ̀ àwọn àwọn tó ń kí twenty wa àwọn tó ń kí thirty wa àwọn tó ń kí forty wa àwọn tó ń kí gbogbo ẹ lọ tó ń gbé ìjọsìn náà ni wàlá alábẹ̀yẹ tó súnmọ́ ni pé kò sí limit especially nígbà táwọn àfáàfẹ́ kan ti sọ before them wọ́n tún wá sọ pé ìjìmọ̀ tó ń lórí ẹ̀ àkílà abẹ́ gbà bí jáde sí iná wa ni ìjìmọ̀ òní máa lè àti iná ni ẹ̀mí tí ìjìmọ̀ fẹ́fẹ́ yìí tí ìjì fẹ́fẹ́ yìí ó ṣe tú náà àdéhùn wa pé ẹ má a nírú rẹ̀ ti kọ́mọ̀ dáadáa tó máa ń gbà wá another instance ẹgbọ́n tí Aisha wí Aisha sọ wípé mọ́rọ̀ yusalli subhata ha ọ̀t ìyẹn rán náà kó kírun wọn buhari wa inni la'usabbihu ha àmì mi Aisha wọn sí kí ni ìtumọ̀ tí àdìsí ni ọ̀kanu méjì ìtumọ̀ ẹ̀ka àdàbí ètò nínú àbí àmọ́ àìsà mà kó lẹ́rù ọmọ ayé ẹ̀kọ́ ẹ̀sìn then táwa lè wá kí àbíkádùnmọ́ alóbìnrin mọ̀mọ́ náà torí pé ẹ̀rí sọ̀láṣù wa ó kọ́ sọ̀láṣù àwùwàbí ní nàìjíríà ìgbàlù ọ̀dọ́ha àdìsẹ́sọ̀ àrùkọ́ àtàdé ìṣàbíkálù gbìfárí látàrí ìṣọ́lá nǹkan fún mùsùlùmí mìíràn náà sàlẹ̀ ìṣọ́lá gbogbo oríkèé ọmọnìyàn ló lè fi gba ládàá àdábìwá ń ka tó ṣùgbọ́n báyìí bá rẹ̀rẹ̀ sí ìyàn ẹ̀ra tó bá ṣe ìdíbọ́ bá báyà gbẹ́rù rẹ̀ ẹ̀ tó bá ti dé láàrin ẹ̀ méjì tọ́lá pọ̀ ní. ànẹ́bì wá ka ọgbẹ́ ìtàn ànẹ́bì wá ní wàyú jílé àǹdá ní kàkúlù gbogbo eléyìí kọ̀ bẹ́yìn ọba lè ṣe ràkà àtàní yẹ̀ka uhuma mina dọ́ha rákà méjì tí ó fi láti òdù áńkọ̀ yóò jòkó rè ó rí pé ànẹ́bì ìjọba ti wá tó kì í báyìí lásìkò àlè ṣe lórí ẹ̀ nígbà tó bá ti tú wa lẹ̀ ń bò mí ànábì tú sí òun á sọ pé òkè èyí táwọn ìlú mọ́ ló lọ láì sọ̀rọ̀ kó jẹ́ ìgbà wọn kò jù bá wọn bọ́sà àdìsí méjì fẹ́ fèsì so bẹ́ẹ̀ bá ti wá wà tàràrù bọ́lọ̀ bá kẹwọ̀ tó ṣe fínísì ìwọ ọmọ gbádùn òun mọ̀ ńlá dùn níbi tìyà mọ̀ lẹ́nu bó bá ti kí tán lẹ́yìn mọ́ bó bá lè lẹ́yìn mọ́ ẹ kí mọ́kànlá lẹ́ tó bá fi lè kí wítírì máa tó bá délé tó tó máa kílọ̀ tó máa má tún tírì má tún ẹ́ méjì méjì méjì méjì méjì ẹ́ tó bá tó tó wọ́n bá sá bọ̀ táìmù òru yẹn ló lọ́lá ìgbà táǹkì yìí lọ ẹ́ bó o bá mọ̀ bó o bá ara wọn fẹ́ jọ kí níjà máa lóru ó bẹ́tà kó o sọ́dọ̀ kó o kí ní àpò ìṣà tó o bá ara wọn tó bá níjà máa tó o bá ní rí láti kíjà máa kí lè kó o kíkùn torí wípé ní táàbí sílé yìí pé ń dàgbà bí mama mọ́tò àǹbàlì pé à ṣé kéèyàn kí ọ̀ pẹ̀lú màmú òru lọ́la ni àbí kéèyàn kí lóru ó ní à ah, sunnatul muslimin àhàkù ìlànà ìlànà àwọn mùsùlùmí látàrí ayé òun ló wù mí jù bíkọ́sì ní Ramadan nìkan ti aláwa ká kí tàájú níjà máa tó mọ́tò tó kọ́lá ilé ìrùn lọ tọ́sẹ̀ wọn láti ìsìnkẹ́ tó bá ti kí pẹ̀lú màmú o tó kí tó fi pé o yóò gbàdádà

à ń bu ládá yẹn fẹ́ nítorí pé kọ́dà tí ò bá ṣe é mọ́ ọlọ́run ti fún ládá yìí kò sọ pé tí bá ṣe fún òfin gba ládá tó kò bí mo ṣe sọ yìí àwọn àfáà mi lè ní bí ìwé tó yàtọ̀ ṣùgbọ́n ọ̀làwọn hàn rárá ẹ yẹn yẹn náà ni pé bó bá ti sú ọ o lè kú lẹ́yìn mọ́ ah, mẹ́rin mo ẹ̀yìn tọ̀ tó bá di kí mẹ́rin ta lọlẹ̀ kí okú gbà bá fẹ́ kí ẹ̀yìn ọ̀rọ̀ pé ìṣídẹ̀ máa dábẹ́ pẹ̀lú mọ́mọ́ ìṣẹ́ kíní àkàrẹ́ àrẹ́ tó bá wọn tẹ́ ìbùn lé tó bá wọn náà fílà ní ó sì ń lada ọlọ́run bá tó fún ìwà ọlọ́run. ṣé mùsùlùmí lè fẹ́ nàkùrọ̀ níyà tàbí tó lè fẹ́ kírísítẹ́nì òbí kùránì ó fààyè lẹ̀ fáwọn obìnrin tó bá ṣe wípé wọ́n bá jẹ́ obìnrin tí èso ní zina ń náà wọn nàṣọ́rọ́ ọlọ́run ló mi ọlọ́run ò sọ pé mustahabu ni kò sọ pé wájìbù ni ó tọ gẹ́gẹ́ kó ṣe fún jẹ ẹran ní kó gbà pé níta òun tí ò jẹ lọ kò sí ládàá jíjẹ ẹran ṣùgbọ́n ṣé a lè advice rẹ̀ kéèyàn ṣe kéèyàn máa ṣe gẹ́gẹ́ bó ṣe pé ìwọ náà níbi ní ìsinmi ṣé ọlọ́run bá aláwọ̀ tó kéèyàn fẹ́ kọ́ sí èèyàn first cousin àbí second cousin bá ayé gbà because kò sí lára àwọn tọ́lọ́ náà lè fẹ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ bá pọ̀ dáadáa tó bá jọ wọn fámílì tí bá tẹ̀wé kó fẹ́ kọ́ ó dẹ̀bi irú ìgbẹ́ má fẹ́ o ẹgbẹ́ mi kìí ṣe bọ́lọ̀ ló fẹ̀kan mẹ́ńṣà pé cousin ni kí wọ́n fẹ́ ó ló wà nínú àwọn tí ó lè fẹ́ àbí tọ̀ christian náà wà ní àwọn tí ò lè fẹ́ àmọ́ pẹ̀lú nǹkan tá a ti wá rí àdòdì fẹ́ fi ṣe ẹ́ láwọn àgbákò ó ti ṣẹlẹ̀ táwọn èèyàn ẹ́ kẹ́ni kankan má tra rẹ̀ o ọ̀rọ̀ pé ẹ̀yin iṣẹ́ bá ti wá sí kí ni ẹ̀fẹ́ ń ṣe yóò gbà sílámù má tra rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń máa fẹ́rẹ́ christian jẹ́kọ̀ christian jẹ́ ju àwọn ga lọ ẹgbọ́ ọ̀kan tó yẹ kò ní kankan tí ń jẹ́ ló kọjú ọkọ̀ ìsìlámù rẹ̀ lọ yóò wọ́n pé but Quran said Quran said lẹ́yìn pàṣẹ ti fẹ́ nu rẹ̀ tán ẹ́ kí ẹ̀ máa fẹ́ o débi pé ó máa fọkà tó ọ̀rọ̀ jọlọ àná kí ló bàtà jọ̀rọ̀ sàlàyé báyìí òun ló kò sí bó ṣe wù kéèyàn ní pàṣà ń pa nǹkan tó ó lè ha nǹkan tó lọ́wọ́ àtúnṣe ìbátan ó lè ha kó ẹ́ ó lè ha kó pé ah lọ́wọ́ fọ́fẹ́ láíláí òyìnbó ọ̀gbọ́n ó sàlàyé pípọ̀ ó tọ́ ẹ̀wọ́ ó tọ́ ni awí kì í ṣe pé túláàsì kì í lẹ̀ débi pé ó mọ̀rún kàtọ́ ọ̀gbọ̀dọ̀ ara kan tó wù náà fi kọ́ náà tàbí tọ́láhà náà tàbí nígbà tí ó mọ̀rún gbọ́ pé wọ́n fẹ́ àwọn ìyàwó yíyà wọ́n fẹ́ àwọn tí ń ṣe mùsùlùmí ó mọ̀rún wa kọ́lẹ́tà sọ pé kán kàn wọ́n lẹ̀ wọ́n á kọ́lẹ́tà sára ti ó mọ̀rún pé láíláí àwọn an tàtà àtọ́wò alimomi sáàtì nìgbónà kó mọ̀ ìgbé torí pé ẹ̀fẹ́ wọn oníbàrà á lè di àwọn aṣẹ́wó orí wọn lẹ́bàrà máa lọ fẹ́ sẹ́yìn náà ti wò ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ tó máa ń béèrè nípa wọn lè fẹ́ kírísítẹ́rì ẹ̀ tó ti ọ wá fẹ́ yí mọ̀ mùsùlùmí pọ̀ dáadáa wọ́n sì pọ̀ tí wọ́n rọ́kọ tẹ́gbọ́ àwọn sábì lẹ́sìn sì ń pọ̀ dáadáa ẹni tẹ́yìn ó fẹ́ tẹ́yìn bá fẹ́fẹ́ tún tẹ́lẹ̀ èyí tó ìṣòro ti tán lóhun láti gbà síláàmù tó sì rí bó ní kan sí tẹ́ ìgbésí owó rẹ̀ èyí tó tó gbé ṣáwà kan tó lára rẹ̀ ẹ̀hẹ̀n tẹ́yìn má kó bára rẹ̀ o àwọn kan á ti ní ti kọ́ra náà àwọn táwọn jáwọn lídà sọ àwọn mùsùlùmí lónìí kọ́ o ẹ̀rù tí wọ́n ń tájẹ́ àwọn ọ̀gá ni àwọn náà wọ́n sà gbé kírísẹ́ǹsì lẹ́gbẹ̀ẹ́ àwọn sàgbákò rẹ̀ ń lọ ní tọ́lọ̀ kó yọ wá bẹ̀ àwọn tó bá sàgbákò rẹ̀ tọ́lọ̀ kó yọ wá náà bẹ̀ ọ̀tọ̀ lábẹ́ gbígbé wọ́n àgbẹ̀ pé lẹ́kẹ̀ẹ́ àwọn àgbẹ̀ àwọn tó ń jẹ́ lídà yìí náà fọ ẹ̀ ní wá rúdú orúkọ rẹ̀ ẹ mọ̀ dọ́gbọ́n fún yín ẹ̀yẹ́ ọ̀dọ́gbọ́n bá fẹ́ ṣe nìka torí wọ́n ti fẹ́ fẹ́ fúfẹ́ wọ́n àní pákọ́sì kan mọ́ṣáláṣí ẹ̀ mọ́ṣáláṣí ṣe kan ẹni jọ́ọ̀jì wọ́n tún ṣe kan ẹjọ́ ti jákujàku ẹ̀dákùn tó yọ lọ́rùn bá àbá bí mistake bá ti ṣe the past ọmọ tó ṣe mistake wọn fún mi méjì pọ̀ ọjà kéèyàn ló fún oúnjẹ ọlọ́run. ok èèyàn tí ń gbá tí ń gbàwẹ̀ tí ò kírun kó tó di pàwẹ̀ dín náà ni ò ti kírun àwẹ̀ wá dé ń gbàwẹ̀ ẹni ní òfẹ́ kan ń wé sàmàrà nítorí kò yé mi bóyá ká correct notion yìí àwọn yóò kó bóyá àdúrà làwẹ̀ kọ́dà ẹ̀sẹ̀ tí èsì mùsùlùmí náà ń gbà lónìí mìíràn bá ìpẹ̀lú àwọn pé mo fẹ́ fi ṣe prayer gbogbo ẹ̀rù prayer lọ òun ò mọjú jíjẹ lọ àwọn èèyàn mọjú jíjẹ lọ ẹ ẹ̀rẹ́ lómi náà tó náà bá wọn mọ́sálásí kò kírun àbọ̀nbọ̀ àtúntà láwí ìfọ́ dàpọ̀ kò kí súbì kò kí súbì àmọ́ yóò wá gbé sẹ́ẹ̀sì bá ńlá ńlá wa òun yóò kọ́ ọmọ sọ́ọ́ kí ìtọ́jọ́ ọ̀ràn èèyàn ó jì máa tàwọn tó rẹ́bẹ́ sámúde ẹ́ ló bá tó wá títà láti sọ pé ó bàbá ju àná kùnúùtù náà ló tó fẹ́ gbọ́n bẹ́ ọ̀kan bẹ tó wò ní wá àti kí kùnúùtù gbé gbé láti wá yẹn láti rẹ̀ àní àmì nìkan rẹ̀ kìí ṣeré là ń ṣe o èrún tó bínú ìsìláàmù ju àwẹ̀ lọ o fẹ́ni tí ò bá sì kì pé kéferí ni pé kébìrí ni àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ pọ̀ o pé èyàn bà kó ìrìn ọ̀ràn èèyàn ni ṣùgbọ́n kò kí pé kébìrí ni àwọn tó sọ bẹ́ẹ̀ látàkùn sàhábà wálẹ̀ wọ́n pọ̀ o so ẹni tó kùn tẹ́lẹ̀ nítorí bẹ́ẹ̀ pọ̀ kébìrí ni wọ́n ń gbáwẹ̀ èyàn wà bẹ́ẹ̀ pé kí ló ń gbáwẹ̀ fún gbà ẹ̀ẹ́n mìíràn fẹ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ ni tani bẹ́ẹ̀ lọ́ọ̀ kókó kírun ẹ dákun ẹni tí ò bá ti ní kírun kó mọ́ gbáwẹ̀ o nǹkan wí ìtàwẹ́ rẹ̀ ni o torí wí ẹrú wo lòun ó jẹ bọ́lọ̀ ẹgbẹ́ ẹ ẹ prayer a fi ń ṣe prayer bẹ́ẹ̀ ó sì wo ta ló bẹ̀ ọ́n prayer ó kírun bá ti ń gbàwẹ̀ tó kírun bá ti kírun èyí sì fẹ́ẹ́ kékeré àdẹ́ẹ̀dẹ̀ ti rí i pé èèyàn táwọn èèyàn náà bá ti ń ṣe káwẹ̀ tó dé wọn máa ń wà ara àwọn abú tó ń ṣe náà jẹ́ káwẹ̀ tó dé kírun jẹ́wọ́ kírun nínú àwọn ẹ́ èyí tó wá lóun gbàwẹ̀ kò kírun ó burú o ó burú àmì ẹ̀mọ́ sọ pé ẹni tó láwẹ̀ àbí kò láwẹ̀ òun ò fẹ́ kan sínú àwọn táwọn bá rí ó fẹ́ kan yọ àwẹ̀ kò kò kírun tó pé ìrún fẹ́ kan sọ̀yàn di mùsùlùmí gbàwẹ̀ ṣẹ́bọ́ pé ṣé mùsùlùmí ni ọ́ ìrún ó sọ̀yàn di mùsùlùmí yọ àwẹ̀ lọ tó kọ́lọ̀ ọba kó kó sọ wa pẹ́ṣà yẹn pẹ̀lú pẹ́ṣà tó tẹ̀lé pé èèyàn gbàwẹ̀ àmọ́ ẹ máa wá ń jẹun papọ̀ ẹgbẹ́ ń gbàrò iye tó rántí la fọlọ́ ń pè ẹ mi ò ráyè mi iye tó na táìmù mélòó náà la fi ń kírun gẹ́gẹ́ bí mi ti máa ń sọ ẹni tó fara balẹ̀ tó kírun jù tó ẹgbẹ́ tó ẹgbẹ́ tó bẹ́ẹ̀ ti sọ lẹ́nu lẹ́ni tó fi thirty minutes kírun kan ẹgbọ́n pé ó fẹ́ ká ṣùgbà tàbí lórí kí ó fẹ́ ká ilá òun tàbí kí ó fẹ́ ká lásán òun tàbí kí ó ẹni tó farabalẹ̀ jù tó yóò fún ìsọlọ́nu gan ẹ́ lẹ́yìn tó kí bá tó bá kí ní tẹ́tí tàbí ní ìṣẹ́ gbogbo ẹni tó fi kí olóòjọ́ two and a half hours nínú twenty four hours fọlọ́wọ́n ọba tó dá wa nù ó mélòó lọ́lọ́ ní ká ṣe náà irú ẹni tí ń tẹ́tẹ́ ìpapọ̀ ní ìsìn tẹ́ bá wá níbi iṣẹ́ ẹ́ ó gbọ́dọ̀ parí iṣẹ́ tó tó kù iṣẹ́ ni ọ̀gá rẹ̀ ní o àmọ́ tọlọ́run nìkan ló fẹ́ jẹ́ papọ̀ ọlọ́run ọba sọ wípé ìrun níṣe ò kánat alàlùmọ̀mìnì ìtàbán mọ̀kú ìrun tó jọ́nà àyàn tọ́lọ́run bá fásitì kí ló dé tàbí yàtò rẹ̀ fún ààrẹ fún méjì lọ́rùn bá nílẹ̀ fásitì bá ní sọ̀rọ̀ kọ́dà fúlá alùmọ̀mìnì àbìlàdínà tí ó pé wàlẹ̀dí iná hùn aláṣọ̀lá àti hìn yóò ha fi ohun ẹ́ pé wàlẹ̀dí iná hùn fi sọ̀lá àti ìdá ìmọ̀ pé pẹ́pẹ́ ìgbẹ́ ìgbọ́dọ̀ kírun pẹ̀lú òṣó kéèyàn show concentration bẹ́ẹ̀ kò ṣeé kèé ṣèjọ́ ọ̀sẹ̀ tó ń

ẹ̀dá kan lẹ́yìn tí wọ́n gbàwẹ̀ àwẹ̀ pàtàkì lọ́dọ̀ ọlọ́run tó rùn gba àwa náà ń gbàwẹ̀ àwa náà ń gbàwẹ̀ pàtàkì lọ́dọ̀ ọlọ́run tó rùn ọlọ́run tó fún alágbèrè sùn. tó Ramadan kẹrí Eid Mubarak ṣé kíkí ẹsẹ̀ ní ìdẹ́sílẹ̀sì ẹ̀ kíkí àtàní àmásà tó dáa àtàtí ò tí èso kìí sàtà tí ò dáa pé ìtàkùn pé àgbẹ̀ kíkẹ́ ẹ̀sìn ni pé kì í ṣe báwọn bá ah, lásìkò ànábì o táwọn sàájú àdáwàjọ wá padà wọn ní àrùn ọmọdé kẹrì ìlú àárín ìgbà rọ àmọ́ tí ẹni fira àyàn bẹ́ẹ̀ á ní tán bá ń kíyàn bẹ́ẹ̀ láwùjọ ọ̀nà bọ̀ tí ò bá ti fi láwùjọ rẹ̀ mọ̀ nítorí tí ò bá ti fi láwùjọ rẹ̀ mọ̀ nítorí tí ló bá ti mo sọ bẹ́ẹ̀ òní wípé a ah, ò lè yọ Ramadan kúrò lára àtàtà àfi kíyàn nígbà tó gbé ìlú gbogbo kan là ń kíra wa fún látàdí wa ẹ́ á ti yàn fún jòkó ẹkú náà lọ́dọ̀ sì ti gbogbo ẹ̀ láti fi ẹkú tó o sì gbé sẹ́lẹ̀ fèsì ẹkú ojú oorun ẹgbọ́ yorùbá lè kíyàn lójú oorun lọ ẹkú jòkó ẹkú dìde ẹkú kalẹ̀ ẹkú gbogbo kan ni ẹkú gbádùn ẹkú iṣẹ́ ẹkú ooru ẹkú òtútù ẹkú kẹẹkan ẹkú kí gbogbo ẹ so ṣé nígbà tí ẹ bá ti fi ẹkú sí gbogbo ẹ tí lọ́wọ́ náà bá dé yóò wá yẹ ẹkú kó ìvẹ́ǹtì lòun kíyàn fún ìvẹ́ǹtì ni ò bá ń kíyàn fún so ara ìvẹ́ǹtì lọ́dọ̀ ẹ̀ náà ní kí ni ẹkú òwúrẹ ẹkú ràrá tọ̀tán bá wí bẹ́ẹ̀ ọ̀nà bá ń tẹ̀rí tó bá wù ọ́ tọ̀pẹ́ nìyẹn sáà ń kí ọ náà nínú rẹ̀ wọ́n náà kì lọ́nà tí nùgbà ọlọ́wọ́ gbogbo lọ́wọ́ wa ọlọ́run ọba yóò bàjẹ́ tó torí àti ìlú mubarak àti gbogbo ẹni kan kíkí lásán tẹ́yìn náà ó kan wá kíkí mi fẹ́ di dàbà tí é ṣe kíkí tó wà nù síra táàní ẹ ó mọ̀ fún àtọ́bì ní máa ń kí àbáyọ kí àwọn òyìn àbùtí wa láàrin ara wa lẹ́rìn àwọn tó ṣe nǹkan tó takò ọ̀la ọ̀hún àlẹ́ tí wọ́n á kọ́ làwọn ẹ̀ṣẹ́ rẹ̀ ń láyé. Now, okay. Okay, Mike. Bẹ́ẹ̀ kí ló fẹ́ rí lójú mẹ́? Bẹ́ẹ̀. Thank you ṣé kò tó rí ẹ̀ bẹ́ẹ̀ ó lẹ́sàn tọ̀ ó lẹ́sàn ẹ̀ẹ́dì. Thank you. Of course, of course. Bẹ́ẹ̀ni, ee, yóò dá ẹjẹ́ kí n ṣàlàyé fọ́dà. Wọ́n ní ká ṣàlàyé fọ́dà lórí ọ̀rọ̀ fífẹ́ Christian pé a. Ah, Ibẹ̀ àṣẹ àbẹ́nu pé kò sórí ìkẹta ń bímẹ Christian, kò sófin ìkẹta tọ́lọ́wọ́n bá ṣe tí ò sórí mẹ́. Ìfàtòrí rẹ̀ ló pọ̀ jù. Àbúrò rẹ̀ lọ ṣùgbọ́n ṣẹ́rí rúùlù tó wà nù ṣẹ̀ríà tí ó sì débi tí ò dé tí ò síbi tí ò wọ̀ òun tó máa sọ pé kí ní ìbàjẹ́ fọ́ọ̀dìlù fọ́ọ̀dìlù pé nǹkan tó bẹ́tà kí sọ pé eléyìí jẹ́ mọ̀ sometimes nǹkan kan lè wà added mọ́ èyí tó bẹ́tà yẹn tí ó fi yóò wà lówà nǹkan kan sì ń tó papọ̀ mọ́ èyí tá a ní kò bẹ́tà circumstances ni so ṣe rí ọlọ́ọ̀bá ló fi lófin ẹ̀ ẹ́ sọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ tó fi fi ọlọ́ọ̀fẹ́ kan búlọ́ọ̀kì tó bá ta fẹ́ ẹni tó bá jẹ́ lẹ́bọ̀ àníṣẹ́ rárá tó yẹ sọ́nù ọlọ́ọ̀ ni wàlá wàlá táǹkì wílé mùsùlùmí káàdì àtàyò mẹ́nà àwọn ẹlẹ́bọ ó yóò ṣírùkù pọ́nbélé lóbìnrin ẹ má fẹ́ wà táyì òmìnira títí ẹgbọ́wọ́dù kíńkí tó ń gbọ́lọ́ bàbọ́ ipé nífẹ̀ẹ́ èèyàn lè jẹ́ mú ṣíríkà báyìí kẹ́wà ni màá fẹ́ yóò padà wá di kíńkí ó gbọ́dọ̀ di mòmìnì ó tó lè fẹ́ ó lè fẹ́ institu ní situation wa lẹ́gbàá tó ń jẹ́ mọ́sẹ̀ àtọ̀ ọlọ́ọ̀ni wàhálà àmọ̀ tún mọ́mìnà kọ́dà ẹrú tí èsì ọmọlúwàbí ẹrú ló jẹ́gùn òmìnir khairun min mushrikatin walau ajabatkum ó lóore ju olùṣẹ́gun obìnrin lọ kọ́dà kí ó jọ tọ́kọ́ olùṣẹ́gun jọ ẹlójú ó jọ lówó ni ó jọ bíútì ni ó jọ wala òbí gájà ẹ má ọmọ obìnrin fún àwọn olùṣẹ́gun ọlọ́kùnrin báyà lọ́nà wala ẹlẹ́kẹ̀ wà látúnkì ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni táwọn sì hmm? táǹkì wú ọkùnrin ẹ àwùjọ wà látúnkì wú ọkùnrin tẹ́ wà líì ẹ máa yín fún ara ẹ̀rí lára àwọn ẹ̀rí pé obìnrin níwà tó gbọ́gbà tó nígbà tó kan tọkùnrin bá òun fẹ́ lórí ẹ má fọ ọmọ yín fólùsẹ̀bọ náà o àtayúmìnú títí fún òdùgbọ́ lọ́wọ́ ọba gbọ́ wàlà abdul mọ́mìn ẹ̀rú tó jẹ́ òmìnir kẹ́ẹ̀sì fọ́ máa yín fún kọ́lá fún yín jọmọdọ́ àjí fáyọ́n ẹ̀ mẹ́mọ́ṣíríkì wàlà àjàbà ó ní orí ní olùsẹ́gbọ́ lọ kọ́lá fún bàjẹ́ lójú tọ́ ọlọ́ọ̀bá kọ́ ti mùsùlùmí tọ̀ náà nígbà tó tó débi ọdún lẹ́bù kan lẹ́bù pé ṣé obìnrin tó jóbìnrin mùsùlùmí tó ṣe fẹ́ni tí kìí ṣe mùsùlùmí bóyá ẹlẹ́bọ àbí tó jẹ́ kíṣẹ́ àbí dú ọlọ́run búlọ́ọ̀kù yóò náà ọlọ́run nípa ẹni alẹ́mùtùmọ́húnnà mọ̀mìnátún wà ní alẹ́mùtùmọ́húnnà mọ̀mìnátìn àlàtẹ̀rẹ̀jìrúhùnnà ìlàlùkùfà bẹ́ẹ̀ bá ti mọ̀ pé mọ̀mìnì ni wọ́n láwọn tó wá sọ́dọ̀ ìṣẹ̀ fún ẹ má dá wọn padà sọ́dọ̀ àwọn kìgbìlì wò láhùnnà ìlú làhùn wàlá ahun ìyá hìlú náà lọ́wọ́ àwọn obìnrin tẹ́lá mi wọn ò tọ́ sí àwọn kò fà àwọn náà sọ ọlọ́run lọ́wọ́ obìnrin náà ọ wá kú ti ju àti kùsẹ̀ ọlọ́run wá ní òun ò wà pa ọ wá kàǹkà méjì àlìyá ọmọ òhìlá lápọ́mọ́tọ̀ yìí bá lónìí àwọn nǹkan tó dáa tó dún ọlọ́run sílẹ̀ sọ fún yín yóò àti kírísítẹ́nì nǹkan tán bá dú ó sọ fún yín nǹkan yìí náà bá dú ó sọ fáwọn náà ibi ọlọ́ọ̀tún wá fọ̀rọ̀ ìyàwó àwọn obìnrin wọn fẹ́jẹ́ mọ̀kàn náà tí wọ́n jẹ́ tó tí èsì tó ń dì náà ẹni fẹ́ wọn hmm? ibi ọ̀rọ̀ sọ nítorí ọ̀rọ̀ ti sọ òun ni pé ááyà yìí ń bẹ́ẹ̀ nú àwọn ááyà tó sọ̀ láti tó sọ̀kalẹ̀ láti and aya tó ti bá lọ òun ni kọ́ lọ́wọ́ fẹ̀kẹ́ fi aláwọ̀ pé ẹni tó bá jẹ́ jù àti christian kò a lè gba jizya lọ́wọ́ a lè gba owó protection pé káńtì remain lórí péjì wọn ká wà láwùjọ àbá máa protect wọn ìtumọ̀ òun ni pé àwọn lánàá bí ọlọ́run kan táwọn tẹ̀lé tí wọ́n wà láàrin wọn ó kéré nọ́mbà wọ́n ti kéré nọ́mbà yẹn ẹ̀ àwọn ó ti bá sọ̀rọ̀ táàbù lè máa sáfẹ́ wọn tó pé àwọn ọmọbìnrin wọn wọ́n bọ́ sí báyìí báwọn ọmọbìnrin bá ti ń gbọ́ tẹ́ bá fẹ́ kírísítẹ̀nì ẹ̀yọ̀ kan àti jù ẹ̀yọ̀ kan gbogbo ọmọ rẹ̀ lẹ́ti bà ẹ́ torí pé kọ̀ọ̀tún mẹ́rin pé ní generation tẹ̀ tóun bá ti fi remain kírísítẹ̀nì àwọn ọmọ tóun bí lẹ́ti bà kalẹ̀ pé ìgbà tó ẹ̀kọ́ bá jẹ́ hundred ní generation kan náà ló ti àná generation ẹni tó wà obìnrin nọ́mbà tí yóò máa increase nígbà tí nọ́mbà tó máa reduce mọ́ bọ̀tẹ́ ìnàbà ti wò dájọ́ ìwò nǹkan o kì í ṣe individual nǹkan àwùjọ fúnra ara rẹ̀ ó kùn pé àwùjọ bẹ̀rẹ̀ kan ti já àwùjọ ẹ̀sùn débi pé níbo tó nǹkan bá jẹ́ kírísítẹ́nì gan kọ́ ni tó mọ̀ wù ní pé òun mọ̀ lùsà fúnilẹ́dì ẹ ṣe fúnilẹ́ gàǹkó nísìnyí báyìí tá a bá lẹ́nìkan tó bá jọba ọba fẹ́ tó jẹ́ kírísítẹ́nì ọba mùsùlùmí ni o ṣe àmà pé nísìnyí ọmọ tí kírísítẹ́nì bá dùn lọ́nà lè jọba àbí ṣẹ́yìn ò mọ̀ pé ọmọ ìyẹn tóun bá lóun bá fẹ́ jẹ́ kírísítẹ́nì láíláí kò ní òkú jẹ́ kírísítẹ́nì òun lẹ́sìn ipá àwọn kánà ń dọ́gbọ́n rẹ̀ yìí tó ń wù ṣe kò tó sọ ó ti fún ọ̀bánú ti ẹ má wọlé àwọn olùkọ́ fèsì àwọn òṣèlú àwọn kan bẹ́ẹ̀ fèsì òbí wọn làwọn ìyá wọn àwọn bàbá wọn náà ń ṣe báyìí báyìí ṣùgbọ́n àwọn ọmọ wọn má kí wọn wọn the same by àwọn àkànbẹ nínú àwọn ìdílé báyìí sí kí ń àfẹ́sì wọn tí wọn rọ́nà lọ tó pé ìyá wọn lójú ayé rẹ̀ ó gbé lójú pé christian lò lẹ́gbàá tí bàbá wọn kú tán ó lálà tó fi ṣe ayé àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn wá fẹ́ ló kọ bàbá wọn ní sinai àwọn yẹn ti mú wọn sẹ́gbẹ̀ẹ́ so àǹfààní ilé yẹn wà ṣùgbọ́n ẹ̀dá kùkwẹ́ṣà ni wípé tí mo bá fẹ́ pe èèyàn sínú

ọkọ ni ó fẹ́ yóò fi di mùsùlù so bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà kí rẹ̀ bá ti wà àwọn táwọn gbé táwọn sọ̀rọ̀ bá ṣe àgbọ́pẹ́ nìkan kan nù wọn nínú àwọn ọmọ wọn tí wọ́n bí táwọn tí wọ́n ṣe mùsùlùmí bí fún wọn àgbọ́pẹ́ nìkan kan nù wọ́n ṣe mùsùlùmí ṣé pẹ̀lú ẹ̀sìpẹ̀lẹ̀ táwọn ti wá rí ní ìsìn kọ̀ ìtumọ̀ ẹ̀ lásán ni pé sáńsọ fún yàn ó ní mo bíbélé lábẹ́lẹ́ kan tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀rí àhábù síyámù ìlàlá síyámù dáwọ́ àwẹ̀ tọ́lọ́wọ́n ọba fẹ́ràn jù òun làwẹ̀ ànábì Dáúdù ẹgbọ́n tó ń fóun ló lọ́lá jù bọ̀ wọ́n fi klọ́ọ̀sì sí o yóò bá wẹ̀ ń jọkù yóò tún ń jọkà wà láyà fèrò ìdálá kọ àmọ́ tó bá tó kan jihad kọ́ kò ní sá ṣé bẹ́ẹ̀ bá gbẹ̀rọ ànábì Dáúdù pé tàwọn ànábì Dáúdù kò jẹ́ ó ṣiṣẹ́ láti wọ́n jẹ fún ìyàwó rẹ̀ àti ìwé rẹ̀ pé ó lọ́lá tó ní àwọn ìgbà ànábì Dáúdù pé ẹ lọ́bí iṣẹ́ gbára ẹ̀ lọ́bí iṣẹ́ àwọn èyí lónìí ẹ̀gbọ́n tó àhábù náà ló jẹ fóun náà àwẹ́ ti kó bá nù òun kọ́ wọ́n bá wí nù àhábù ẹ́ béèyàn nísìn bá fi sọ pé òun kéèkì ìyámù léèlì débi bá tún jẹ́ kó máa fi ti àṣùbá sẹ́mọ̀ pé tọ̀ ìyámù léèlì kan ní wọn bẹ́ẹ̀ náà ni pé a ní pé èèyàn tẹ nítorí káwọn brain kò tọ̀ sóun wá ní kéèyàn wá lù kẹ́ni tí ó lù sí lásọ báyìí tí a bá ti wá rí ẹnìkan tá a rí pé lẹ́yìn pàtẹ́sì tiẹ̀ gbó déédéé tán ọlọ́run wa kẹ olówó ní gbogbo ẹ̀ débi tọ́lá ẹ̀fẹ́ christian ló wá lóun ó fẹ́ kí náà wọn ẹgbẹ́ lẹ́yìnlẹ́yìn ní olè ṣe àbíkó sì kan báyìí o tó kọ́dà gan tí ò bá ní fẹ́ ṣe é torí kó fẹ́ràn ẹ̀sìn torí kó ní interest mi tó lọ́wọ́ kọ̀ yóò mú ṣe tí ó sì mọ retí ṣe hí ìgbé lẹ́gbàá ọ̀lágbà tó ti wá ẹ máa gbọ́ máa fa wàhálà pé sọ́kọ̀ pé gan-an pé máa tẹ̀sí yẹn o ẹ máa kò níwà jẹnẹra a máa gbọ́dọ̀ máa ń sọ nípa àti sọ bọ́sù kùránì tó sọ ń kọ́ ó mọ̀ pàápàá nìkan wà fáwọn kan èèyàn ni ó kó wá kó wá wo tiẹ̀ wò táwọn kan bẹ lóòótọ́ ọ̀la ìtàn fẹ́ pín sàkó orí ńláńlá ló jẹ́ fáwọn bẹ́ẹ̀ bá yìí ṣe tó di mùsùlùmí ní ọ̀la yóò kàn yóò kàn pé ẹ eh, ní dáàdì dáàdì mo ti wá ó máa ṣe Islam pé ìwọ gẹ́gẹ́ ṣe wọ̀ ó kọ́ nìkan lágàn bí gbàwọ́ náà ó lẹ́sìn mọ́ sáwọn ọmọ wa confuse tẹ bá ní èèyàn tẹ́ bá lọ fún ní à lágbájá mùsùlùmí tẹ́lẹ̀ òdì sísẹ̀ ìjọ sọ fún pé ní lóye ni ló bàbá àwọn òsùnmí wọn fún tẹ́fẹ́ fún òjẹ̀ sọ fún kóńṣe kankan bàbá òun dàgbà lòun tún sílẹ̀ òbí tún pé yóò pé bàbá ò serious tẹ́rọ́bìnrin òun ò serious ẹ̀sẹ̀ àwọn tó pé títẹ́rì tó ní kẹ̀kẹ́ ju ká lọ tọ́ọ̀tì lọ prayer so ẹ máa ń jẹ́ kí prayer yìí fún òṣìṣẹ́ ọ̀tún náà pẹ̀lú so ọmọ náà yóò lọ bọ̀ bàbá irun yìí nìṣì lè fún so ọmọ náà fẹ̀ kan lè kò lè sọ pé bàbá wọn bàbá wa lè yà wá ní sílọ nílẹ̀ ìpínlẹ̀ Èkó àwa ní department wa kan wá sọ fún ah, ẹnìkan pé ó ti lọ èmi lọ ta àtẹ̀fi kó ogun tápò òun pẹ̀lú gbọ́ kírísítò lọ ṣọ́ọ̀ṣì nítorí ọ̀pá àti sẹ́mi kọ́ni kò ṣírò àṣetì ìsọ̀kan kó tó di pé mo fẹ́ lọ lè bá lọ lè wo ẹ̀gbáàmù kan mẹ́ta ṣe sáńdì bí ti ìjọ́ta mo lọ lè wo tó ní bẹ́ẹ̀ ẹ́ mo ti wo tèmi náà ní pípọ̀ torí tí wọ́n á dẹ́gbẹ̀rẹ́ ní sọ pé ah, ìgbà tó ń bá jésù báyìí òun pàṣẹ kí n sọ lè wò pẹ̀lú tó tó di pé ìkàlẹ̀ ìgbàdé tó mọ̀ òun ò ní kankan tí ó sọ fọ mo á ní lọ́ọ̀ ọ̀rọ̀ tó fẹ́ bọ̀ sọ mọ́tò pé bọ́yá nígbà tó gba jésù gbà wọ́n lọ lè wo rìsọ́ọ̀tì tí wọ́n lọ. àwọn tí wọ́n sírọ́ọ̀sì jù wa ni wọ́n ní èdè wa ọgbọ́ èyí tí èlò ọ̀fẹ́ lọ mọ́sálásí tí èlò ṣọ́ọ̀ṣì wọ́n náà máa ń sọ àwọn àfáàná tẹ̀lé wọn. wọ́n sọ fún mi pé torí gbígbé o torí tó bá sọ fún mi pé gbogbo gba Jésù nìkan àwọn inú táwọn gba Jésù kí làwọn fi ń pa kí ló rí nínú kìrìsẹ́ńtà Islam tó fi túùtù kìrìsẹ́ńtì wọ́n ní kí n tó sọ̀rọ̀ jìnnà náà ẹni mọ̀ sọ grandfather rẹ̀ ẹni tó ló pọ́nù Islam hmm? ní Ìlọrin tó bọ̀ gbà pé bíi Kwara làwọn náà bọ̀ sí ọ̀ṣọ́lá ó kọ́ tó tóbi nǹkan fẹ́ mẹ́ṣọ̀n tó máa ní kí ló ní kíkọ́ tó sọ̀rọ̀ náà pé bàbá òun nìkan ni Muslim tí màmá òun kò fẹ́ pé à ń bọ́ọ̀ sí dáwà bàbá òun ní ìfẹ́ kan sí àwọn òbí bẹ́ẹ̀ kan wọn náà sábà pé ń kàn jẹ́ mọ́tò gbé ìyá àwọn ìfọlọ́mọ lọ ṣọ́ọ̀ṣì bàbá tó náà wá dàgbà wá dìgbà jà ó dàbí ẹni yìí gan o nígbà tí gan babaláwa ilé ìdí ńlá màdé ń délẹ̀ lọ fi tú sílé nǹkan ara mi á balẹ̀ pé àtò kìí ṣe kó gbé oṣù ẹ̀dí kírísẹ̀ ó gbé wá láti lè mi kan náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́rọ̀ tiẹ̀ kìí ṣe torú àwọn nǹkan yẹn ìbáraẹ̀dẹ̀ lómi ń bẹ kò serious tó bá ti kú báyìí gbogbo nǹkan tó dà kalẹ̀ báyìí nìkan lẹ́yìn kẹta àwọn èèyàn wà prepare fún òkàtà bẹ́ẹ̀ ṣe ǹjẹ́ ìmọ̀ pé tẹ̀yàn bá fẹ́ kírísẹ̀ tàbí kò lè jogún pẹ̀lú kó bá sì rìn lórí ẹ̀sìn kò lè jogún ọpẹ ẹ máa wù wàhálà tí máa ń ṣẹlẹ̀ gbogbo àwọn tí máa ń fi láwọn fi káfẹ́ kẹsẹ̀ ìjọba ìyàwó rẹ̀ ń jogún yóò máa bọ̀ pé ẹ ṣùgbọ́n ṣùgbọ́n kí ni dẹ́n tó bá ṣe pẹ́ nìyẹn bá serious o kò fẹ́ tó òfin síbẹ̀ yìí pé ogún mi báyìí báyìí wọn lábẹ́ ìjọba ìjọba obìnrin tó fún ọba pàwà rẹ̀ kọ́lá yóò tún lé gba òun Thank you.

kìí ṣe é ṣe irú Yorùbá ẹlẹ́sìn ọlọ́bẹ̀ yọ Yorùbá gbo gbogbo nǹkan ló lè dànù lórí ẹ̀sìn rẹ̀ gbogbo nǹkan ló lè bẹ̀sìn rẹ̀ dànù òun náà ẹgbẹ́ òun nìkan náà máa ti ń fagbárí jẹ wọ́n máa tún abẹ́rẹ́ wọ́n lè no no no you see you see there something like religious fanaticism lórí lórí fanatic gbèrè wọn sọ fún wọn jẹ fanatic wọn sì dẹ̀yàwó rẹ̀ sí ẹ Yorùbá nìkan gbogbo nǹkan Yorùbá ó gbà síwájú kan rẹ̀ sí ẹ̀ òun bá rí kírísítẹ́nì àwọn ọmọ sáà máa ń wá ẹgbọ́n tó ń lò sẹ̀sìn ni tí ó kà á kán emu tí emu gbogbo ẹ̀ tó sáà ló kọ nìkan nígbà àwọ̀ ọ̀sẹ̀gbẹ̀ ní tí ó máa sọ di pé ó ní problem fún òun àlọ́ ṣọ́ọ̀ṣì. ẹ tó ìmí ò mọ kí ló wà ní kí làwọn àmì kírísítẹ́nì dà bí ó bẹ̀rẹ̀ ṣe pọ̀ tó yìí ẹ gáṣíà kírísítẹ́nì máa fẹ́ fẹ́ kí wọ́n fi kírísítẹ́nì máa fẹ́ kọ́lá ọba tó wọ́n bá fẹ́ ní kíákíá ní

kí a gbàgbàgbà láàájẹ gbàgbàgbà tó ẹ̀sán jágun jáde ìmọ̀ irú rẹ̀ láwọn yóò fi jí náà ó ti fẹ́ kírun sí kírun ẹ́ ń sọ ni yóò kàn á já lọ́dọ̀ ẹ̀yìn èéta lé ayé rẹ̀ àtẹ̀sìn rẹ̀ obìnrin tóbìnrin náà wọ́n sáà tó obìnrin tó bá ń fẹ́ ọ́n sáà sọ wọ́n kọ gbogbo ẹ̀ kí ìbá ti màláìka ààbọ̀ rí náà Now, ee. Kiri su máa jẹ́? Ẹ kiri su máa jẹ́? Ẹyin bá dẹ́yà mọ̀ túnmà rẹ̀, kí ló dẹ́ bèèrè pé kí wọ́n ń gbé àwọn? Ẹgbọ́n ní ọ̀dọ́. Ṣé wọ́n lè kí ara ń káàtà? kí ló dé tàbí kí àwọn ẹ́ ọmọ ọmọ tí mò ń sọ mo fẹ́ kó ṣe fẹ́ ni tí ń bèèrè fẹ́ ṣàwọn dáadáa kí lè ń bí mi ah ok ṣé ẹlẹ́bí mi gbé sáà lè kíra káàkà ṣẹlẹ̀ bèèrè tó tọ́ka kíra káàkà why ẹ́ tẹ̀mí táìmù ni àwọn sáà bí tọ́kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé kí lajé kí lajé ilẹ̀ ìwà lajé ṣe sáńté ẹ̀ntẹ́ntà ẹ̀ẹ́ ah! ah! lù ó nìyí àwọn èèyàn tó ń kíra wọn kú ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé kù ọ̀pọ̀lọpọ̀ sà ní ń jẹ́ ajé yé ẹ̀hẹ́n ọ̀pọ̀lọpọ̀ kà bí wípé bóyá èrè títa ìjà ìtumọ̀ tó rẹ̀ wọ́n ọjọ́ ajé ìjọ mọ́ndé ẹ̀ ṣùgbọ́n ni ajé tẹ́gbọ́n ṣẹ́wárí ní ìbá ti tó bá ń jà ìṣẹ̀ yẹn padà pé àbá sọ pé gidi kan fi kíra wọn iṣẹ́ ò bá fẹ̀kẹ́ tí ìmọ̀ àkíkọ̀ ẹ̀jú tẹ̀ ń wí lọ èyí ẹ̀fún but a ti dá wàhálà alẹ́ fúnra wa náà rẹ̀ jí so ìdájọ́ rẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ẹgbọ́ sẹ́wọ́n tó wà ń bẹ̀ ẹ̀ fún ilẹ̀ ìdàbò rẹ̀bì mọ̀ ṣé kílò ní kílò la sátọ̀dé sẹ́wọ̀n tó wọ́n sátọ̀dé ẹ́ sátọ̀ dé sátọ̀ sátọ̀ nínú àwọn pláneètì ni ìjọ tí wọ́n ń bọ planet Saturn Monday in just one moon Sunday níjọ́ tí wọ́n ń sun tẹ́gbọ́n mi ṣé ẹ̀yin mọ̀ pé tó wá sí ilọ́kànjọ́ tẹ̀ máa sọ̀rọ̀ Monday kí wọ́n ní ah, ó rà pé ẹ̀bọ́n náà wà lábẹ́ wí ẹ̀ bàbá Monday àbọ́sájé òtúnlájé náà òsà ní ìrà ìwé tó fẹ́ bọ́ sí ẹ́ àwọn tí wọ́n ń kíra wọn nípìnlẹ̀ fún òfẹ́ kama kúta tó bá ti fẹ́ gbà tí wọ́n ti mọ̀ pé lákà fi ń kíra wọn nípa ẹkú ọjà olómìn kò sí ìdájọ́ àmọ́ nífẹ̀ẹ́ tá a ti mọ̀ tẹ́ ẹ ti túlẹ̀ ẹ̀yìn túlẹ̀ nígbà tá a ti túlẹ̀ ìdájọ́ ti bù kùránù pé yá àyọ̀ lẹ̀ إن تبدى لكم تسوء وإن تسألوا عنها حين ينزل القرآن تبدى لكم عفى الله عنه ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ wà ẹ má béèrè pa àwọn tó bá fi hàn yín yóò bá yín tó pé bá sì dé ìta bá fi hàn yín so ìgbà ní pé àwọn èèyàn tí jù nínú àwọn tẹ́tẹ̀ wọn tóbi jù náà ló mọ̀ tó ṣe wípé ó béèrè ń pa nǹkan táwọn èèyàn fẹ̀ kan tún ìbéèrè tẹ́lẹ̀ ìṣẹ́gbẹ́ tó ó béèrè lọ́ọ̀gbà ẹni haram sanatowu la ń pè so ní ti báyìí ẹ ajé kò kan tó mọ̀ kọ́ ó dàdé ti lókọ pé sọba lájé ṣe ọba ní ajé

ẹ̀yìn náà ìfẹ́ máa lọ́kọ̀ wá ti fún ọlọ́run ní ajé rẹ o wọ́n wípé òòtà ni wọ́n àfihàn sí wọn ajé ó wà ó ajé ó ti kéwòn máa sọ nígbà tá a ti mọ kò sẹ́ni ìyá kan tí ó ní ìmáàlì tọkàn rẹ̀ ò ní kọ̀ ẹ̀gbọ́n mi ṣùgbọ́n bá a bá ní ká máa túlẹ̀ báwọn so many things ń bẹ tá a mọ̀ pé pé sẹ́ ah ní nígbà tí ìfún o káwọn ìyá kan máa jókòó kán máa mú magnẹ́tì lọ́wọ́ pé òun fẹ́ máa catch òun fẹ́ máa attract àwọn ìgbà tí òun yóò ṣe ń lẹ́ ẹ̀fà àwọn èèyàn rẹ̀ ló máa ṣe wà nígbà tí o bá ti fi nǹkan tá àtàṣe wọn a good example náà fún báwọn yìí ò ní pé tí Yorùbá bá sọ pé ògún ògún kí ni bí wọn ẹgbẹ́ ògún irin àbí iron àbí tọ òun lẹ́gbọ́ pé àwọn dìdìrì fún ọgbọ̀ pé bá ti wà lọ́mọ́ tó ní inú ògún làwọn wà yóò fẹ́ lòsùn lòrùn àbí tó bá ń bọ̀ lọ́dà ògún a ti mọ̀ pé ìyẹn wà àfarahàn but fẹ́ràn pé tó wá wọnú èdè débi pé tí wọn náà bá sọ pé ó ti dógùn lẹ́mọ̀ ó rọ̀ ẹ̀ ó náà ọya wọ́ọ̀dù lẹ́lò fún ní Yorùbá ẹ̀ ń jẹ́ pé náà nù tó so gbogbo ẹgbẹ́ gbogbo gbogbo ti sọ́kọ̀ kò wa kó mú ni pa ó dẹ́kun àwọn kan ló dìgbẹ̀ta rẹ̀ dìgbẹ̀ta sí wọ́n ní èlò dìgbẹ̀ta fún ni eyín ẹ̀ tó ẹ̀ lè sáfà àwọn ìjọba bẹ tó bá ti wọ rédíò ẹ̀ kí bìlífù má kùn ni tẹ bá ti wá lè túlẹ̀ ẹ kò nàbà tó ẹ má túlẹ̀ náà. Má lọ síbò. Kílẹ̀ pé? Ee. Eh, ee. Eh, irọ́ ni o, ẹ má dà lóhùn. Irọ́ òkúrọ́ ni, má dà Yorùbá lóhùn téèyàn bá ti kú ẹ̀wọ̀n wọ́n lè sọ fún ẹgbẹ́ ìpínlẹ̀ ní àà tọ́mọ bá kú bàbá gbọ́dọ̀ débẹ̀ ẹ̀ tí àbúrò bá kú ẹ̀gbọ́n gbọ́dọ̀ lọ́wọ́ bá àdúgbò ah, ẹ̀kọ́ tó ó ti ẹ kó tó alókù rọ ni ọ sọ́lọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ sì kú tẹ̀lé ra ẹni ṣé bíbí ọlọ́run fi ṣe ibi tó ti láwọn pé ìsìláàmù ti yan gbé léyẹ̀ pátápátá kò ní pé nígbà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ jíjogún ọlọ́run

ẹ̀ torí kó fi lè sígìrì ẹ̀kó lè rí jẹ hàn ṣé wọ́n ti yàn lọ́ba àbí wọ́n ẹ̀sẹ̀ fẹ́ yan ọba Thank you. báwo náà ok. nǹkan yẹn. Ẹ̀hẹ̀n. Ẹ̀hẹ̀n bẹ́ẹ̀ni irọ́ gan ni yóò nàbẹ́ tún jẹ ní ẹ̀ ẹnu báyìí lè ṣe láti fi rescue situation one ẹ sọ fún wọn pé àkọ́kọ́ ẹ bá fẹ́ jọba ṣé nǹkan ẹ ṣe yẹn tó bí ẹ fẹ́ bẹ lọ́ọ̀nà àbí bí ẹ jọba sẹ́yìn náà rí ni wípé nǹkan tá a fẹ́ bẹ tá a fún jákò á nì lórí. Ah. iná mò ń sọ pé ẹ gbọ́ pé níbi ah, náà lẹ́sẹ̀ dé ó ní hìn. ìjẹ́ ìmọ̀ pé kùránì tó jọ́rọ̀ ọlọ́run yìí nìsín ibi tápọ̀lẹ́ rẹ̀ dé nìsín wọ́n ní ká sábà láti tó bá mú àbí wọ́n ní sábà ń kàkà dákẹ́ wọ́n lẹ́yìn tó ní haidọ̀ kò lé gbé ẹ̀ tó yà méjì ní kò lé gbé kí lẹ́rù fún bàbá mi gbogbo léwu ebi tó wà fi kán náà ni èyí ló wá ti bẹ́ẹ̀ ń já bí bẹ́ẹ̀ ń já yà jẹ́ ju èyí ò gbẹ́ nísìn ó ta ko ìgbé tóbi tẹ́nikẹ́ àná ọba tẹ sí plead pẹ̀lú ẹ̀ẹ́kún wádìí inú rẹ̀ ni fún pé ẹ mẹ́jẹ̀ kí n tàn o tọ́lọ́run bá bá bínú sẹ́yìn àtàfà kìí sẹ́yìn sẹ́yìn ọ̀rọ̀ pẹ̀sí rẹ́dì wù ẹ má rẹ́dì sí o ẹ jẹ́ ọba tẹ̀ wá ní dáwà ṣe ni pé ṣé àwọn ẹni sáwọn lè ké Ee, àmì ìtẹ́síwájú ẹgbẹ́ àkọ́kọ́gbé ẹgbẹ́gbé ìjìnà ẹ wà sọ fún ẹntẹ́ sọ fún tó sọ pé gbà àbúrò mi ti wá lẹ́bi o àwọn náà ìpàgọ́ sábúrò ẹ̀yẹ sọ fún wọn ti wà lórí ìkórè kalẹ̀ yìí ẹ máa fẹ́sẹ̀ pàṣẹ pé níṣẹ́ wọn fẹ́ kó ee ẹni bàbá ẹbí ẹ̀gbọ́n ẹ̀yin lẹ́yìn ṣe kí ní ìfàbùrù ìyẹn tó gbé àwọn ìṣàpè sábà jọba gbọ́n àgbàdo fẹ́ jọba pé kí ní yìí kí ìmọ̀kó lẹ́sìn lè má sáà rẹ̀ ẹ́ ẹ wá gbọ́ àlẹ́bí yá ayò yá pọ̀jù ẹgbẹ̀rún àmọ́ ìgbẹ̀rún tó yẹ kó mọ̀ bá bàbá ìkápò lè rí kàtán pé yá ayò yá ayò rẹ̀ ẹ̀ tẹ́bá ti wá kà orí orí kan lẹ́yìn lẹ́sìn mọ́ àwa ká ẹ̀ mọ́ á dà àbúrò ẹ̀ bọ́lọ́run yóò rọ bàyẹ wà lọ ayé rẹ lọ síwájú dúdú rẹ fún láyé àjọ rẹ hẹn tẹẹsì ó fi tóbi lóde pé èyí ò gangan la rí níta rere ẹ àwọn pé kẹ ẹ já kùránì síyàn lórí bẹ́ẹ̀ ṣe ń ya kùránì yẹn kọlọ ń bá yà gbèsè ayé gbogbo tóònù ni ó bá yà o and a good example anabi sallallahu alayhi wa sallam nígbà tá a fi jáde Ọlọ́run tó ti dúró jùlọ lọ́dún ẹlẹ́ẹ̀kẹfà anabi wa kọ lẹ́tà sáwọn lọ́balọ́ba anabi wa kọ lẹ́tà sí ọba kíkọ Israel jẹ́ bí ọba fashion fashion fashion ìgbà tó wá tó wá gba lẹ́tà lẹ́bi ó wá ya lẹ́tà Ẹ ń lọ lẹ́tà wọn àti àwọn ìṣọ́nà àti á ya ọlá fẹ́ nítorí ọkọ̀ ya ẹni àwọn àfa àtàlẹ́sìn yẹn tó ìgbójú bá ti wọ́n kẹ́kà fún wọn lówó kọ́mọ́tì kankan bábi tí wọ́n gbé ah, mi ò lè ráyè mọ́ ah, kẹ̀sẹ̀ wá sí èyí tó ìgbójú bóyá kò mú lórí kò láǹkọ̀ ìjà lórí bú làwọn yìí ẹ yóò já kó àánì yóò wà pẹ́ lọ. ẹ̀hẹ́n àdúrà àgbà ìgbòkè ẹ̀rọ àgbà àkọlọ́sùn múra.

ẹgbọ́ tí wọ́n mú lọ tán sáàdà ọ̀nàkọ̀ ẹ̀ pé ó bọ́ sí ẹgbọ́lọ̀ ṣe ṣàpẹ́ ti ní òtó yùn èyí tẹ́ẹ̀sì ìpinnu kọ́lọ̀ ẹ̀ ti jọba ẹ̀ àbú àbọ̀bà mọ́dà no no mo ti rí bẹ́ẹ̀ bínú ọba àti wọn ẹ̀ It's okay.